aláròye máa wí o. ọ̀rọ̀ oyè aláàfin ọ̀yọ́ àwọn ọmọọba fẹ́ wó àwọn ọ̀yọ́ mèsì lọ búra níwájú ṣàngó olúkòso àwọn àgbábọ̀ wọ́n ní ọ̀rọ̀ tó bá rúni lójú ifá làábi léèrè èyí tó ń rú àwọn ọmọọba ọ̀yọ́ lójú lórí ọ̀rọ̀ oyè aláàfin ọ̀yọ́ ṣàngó olúkòso ni wọ́n fẹ́ bi léèrè báyìí ṣé baba ńlá àwọn kúkú la láàfin ṣàngó òrìṣà àti yọ iná lẹ́nu bíi ẹ̀bọ̀ra lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjiníà ṣèyí mákindé ti pàṣẹ pé kí àwọn ọ̀yọ́mèsì tá a túmọ̀ sí afọbajẹ ìlú ọ̀yọ́ ṣẹ̀ṣẹ̀ tún iṣẹ́ bẹ̀rẹ̀ lórí ètò láti yan ọba tuntun gẹ́gẹ́ bí aláàfin ọ̀yọ́ díẹ̀ nínú àwọn ọmọ oyè tó ń dupò ọ̀hún ti pé àwọn ọmọ oyè yòókù níjà láti lọ sídìí ṣàngó lọ búra èyí kò ṣẹ̀yìn ọ̀rọ̀ tí ọ̀kan nínú àwọn tó ń dupò aláàfin ọ̀yọ́ bíṣọ̀bù àgbà ayọ̀ ládìgbòlù sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe nígbà kan sẹ́yìn ṣùgbọ́n tó tún ń jà rànyìnrànyìn lórí ẹ̀rọ ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ìfọ̀rọ̀wọ́rọ̀ ọ̀hún tó ṣe pẹ̀lú ọkùnrin oníròyìn kan tèmítáyọ̀ oyèládùn ààbọ̀ ọ̀rọ̀ lọ́mọba aládìgbòlù ti sọ pé lóòótọ́ àwọn tó lẹ́tọ̀ọ́ sí ipò aláàfin pọ̀ ṣùgbọ́n ìdílé agùnlóyè àti alówólódù nìkan ni wọn yóò máa jọba. gẹ́gẹ́ bó ṣe sọ ó ní àtìgbà ló tẹ ọ̀yọ́ tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí dò ó ti ṣètò bí àwọn ọmọ rẹ̀ yóò ṣe máa jọba lẹ́yìn tó bá kú tán ètò tó sì ṣe náà ni pé kí ọ̀tún jẹ kí òsì náà jẹ bí àwọn agúnlóyè bá jọba kí àwọn alówólódù náà jẹ kì í ṣe pé àwọn ìdílé méjèèjì yìí nìkan ni wọ́n lẹ́tọ̀ọ́ sí orí ìtẹ́ aláàfin àwọn ìdílé ọmọọba yòókù náà lẹ́tọ̀ọ́ sí àrẹ̀mọ ìyẹn àkọ́bí ọba lọ́kùnrin níjọba ṣùgbọ́n pé èèyàn jẹ́ àrẹ̀mọ tàbí pé èèyàn lẹ́tọ̀ọ́ sípò ọba kò túmọ̀ sí pé dandan ni kó jọba o ọ̀rọ̀ yìí ló bí àwọn aṣojú ìdílé mẹ́sàn-án nínú àwọn ìdílé àtìbà tí í ṣe ọmọọba ìlú ọ̀yọ́ ni wọ́n bá pe bíṣọ̀bù àgbàládìgbòlù àtàwọn ìdílé yòókù níjà wọ́n ní kí wọ́n jẹ́ kí àwọn lọ búra nídìí ṣàngó tí í ṣe baba ńlá orúkọ àwọn ìdílé mẹ́sẹ̀ẹ̀sán ọ̀hún tí wọ́n jẹ́ ọmọ àtìbà ní adélábù adédìran ẹsẹ̀ àpáta ọlánìtẹ́ adéṣiyan ìtẹ́ adé abídẹ́kún adéìtàn tẹ̀là òkìtì pápá tẹ̀là agbójúlógún àti adéṣọ̀kan bàbá ìdóòdẹ àwọn ìdílé wọ̀nyí ni wọ́n jẹ́ ọmọ àtìbà tó tẹ ìlú ọ̀yọ́ tuntun dó ṣùgbọ́n tí wọn kò láǹfààní láti ìjọba ọmọọba isiaka adérẹ̀mí adélabú ọmọye ìdílé adélabú ló bá aláròye sọ̀rọ̀ lórúkọ ìdílé mẹ́sẹ̀sán lọ́jọ́ ìṣẹ́gun tusidee ọjọ́ kẹrìnlélógún oṣù kẹsàn-án ọdún 2024 tá a wà yìí gẹ́gẹ́ bó ṣe sọ ó ní tá a bá fẹ́ sọ òótọ́ ọ̀rọ̀ níbi tí òdodo ọ̀rọ̀ wà òfin ọdún 1961 tó jẹ́ òfin àtijọ́ ló sọ pé ìdílé agùnlóyè àti alólòdù ni yóò máa jẹ aláàfin ṣùgbọ́n bí òfin yìí ṣe ti di òfin àtijọ́ tó síbẹ̀síbẹ̀ kò sọ pé àwọn ìdílé yòókù kò lẹ́tọ̀ọ́ láti máa jọba o tó bá jẹ́ lóòótọ́ Làtìbá sọ pé méjì péré nínú àwọn ọmọ òun ìyẹn Agúnlóyè tó jẹ́ àkọ́bí rẹ̀ àti Alówólódù tó jẹ́ ọmọ rẹ̀ kẹrin nìkan ni kí wọ́n máa jẹ Aláàfin kí àwọn Agúnlóyè àtàwọn Olówólódù níṣó olórí baba ńlá wa Aláàfin Ṣàngó kí wọ́n wá búra níṣojú baba amọ̀gbà àwọn ọ̀yọ́mèsì àtàwa ọmọ àtìbà mẹ́sẹ̀sán tá ò tí ì gorí ìtẹ́ bàbá wa rí pé lóòótọ́ ni bàbá wa àtìbá sọ bẹ́ẹ̀ ìbá sì dáa tó bá jẹ́ pé bàbá wa bíṣọ̀bù àgbà ayọ̀ ládìgbòlù ni wọ́n kọ́kọ́ búra ọ̀hún níwájú aláàfin ṣọ̀gó tó jẹ́ bàbá ńlá wa ìwádìí aláròye fìdí ẹ̀ múlẹ̀ pé bàbá amọ̀gbà tí wọ́n dárúkọ rẹ̀ sínú ètò ìbúra yìí ló jẹ́ ìjòyè ṣàngó òun àti alámòjútó adé ṣàngó tó jẹ́ adé tí wọ́n fi ń jẹ aláàfin ó tún tẹ̀síwájú pé bàbá wa ayọ̀ ládùgbòlú sọ pé arẹmọ ló máa ń jọba ṣùgbọ́n o ká má gbàgbé pé alówólódù tí àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ń jẹ aláàfin yìí kì í ṣe àkọ́bí ipò kẹrin ló wà nínú ọmọ àtìbà wọ́n ti fo ìdílé àwọn tó wà nípò kejì àti ipò kẹta sílẹ̀ kí wọ́n tó máa fi alówólódù tó wà nípò kẹrin jọba agúnlóyè ni àkọ́bí àtìbà adélábù ni wọ́n bí sí kejì adéṣiyan ló wà nípò kẹta kó tó wá kan alówólódù àwọn ìdílé ọmọọba ọ̀yọ́ wọ̀nyí sọ pé tí àrẹ̀mọ adélúwagúnlóyè tó jẹ́ àkọ́bí aláàfin àtìbá bá lè jọba tí àrẹ̀mọ adéyẹmí alówólódù tó wà nípò kẹrin náà sì jẹ kò sí ohun tó dí àwọn ọmọ àtìbá mẹ́sàn-án yòókù náà lọ́wọ́ láti lè jẹ́ aláàfin nítorí ipò tí gbogbo wọn jọ lẹ́tọ̀ọ́ sí ní ipò aláàfin ogún ìbí tí bàbá wọn jọ fi sílẹ̀ fún gbogbo wọn ní í ṣe wọ́n sọ síwájú pé òfin ọdún 1961 kò fààyè gba àwọn ọ̀yọ́mèsì bẹ́ẹ̀ ni kò fààyè gba gbogbo ọmọọba àwọn àléébù yìí làwọn èèyàn pe àkíyèsí ìjọba sí tíjọba fi gbé òfin tuntun ọdún 1976 jáde àwọn kan sọ pé nítorí pé ìjọba kò tí ì fi òfin yẹn sínú gẹ̀sẹ́ẹ̀tì ni kò jẹ́ kí wọ́n ti máa lò ṣùgbọ́n àwa gbà pé ìjọba tó ṣe òfin yẹn náà mọ ọ̀nà tí wọn yóò gbé gbà láti mú òfin yìí ṣiṣẹ́ kí wọ́n sì bẹ̀rẹ̀ sí lò ó ohun tá a mọ̀ tó dá wa lójú ni bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọba tí wọ́n ń du ipò aláàfin yìí ṣe sọ. So ọ̀làwálé àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún aláròye online television.